ohùn kan ohùn kan part two one voice one voice part two gbọ́ ìwọ ènìyàn tó ń gbọ́ mi ohùn kan máa gbéni sínú ìdè ohùn kan máa sọni sí oko ẹrú ohùn kan máa gbéni sí abẹ́ ègún ohùn kan máa de ògo ẹni mọ́lẹ̀ ohùn kan tún máa gbéni sínú ògo tó fọhùn ohùn kan tún máa pààrọ̀ nǹkan mọ́ni lọ́wọ́ ohùn kan máa tọ́jú ohun síni lára ohun kan ti máa gbà kan kúrò lọ́wọ́ ara ni ohun kan sì máa ṣiṣẹ́ ẹrú nínú ayé ènìyàn ohun kan sì wọlé ayé ènìyàn á sì di májẹ̀mú òfo májẹ̀mú òfo á wá sára ẹ̀ di ègún ègún á wá sára ẹ̀ di ìdè tí ń da ọmọ ènìyàn mọ́lẹ̀ ohun kan ṣiṣẹ́ agbára nínú ayé ọmọ ènìyàn gbọ́ ìwọ ènìyàn tó rà mí láṣẹ ta ni alágbára tó sọ ohun kan sínú ayé rẹ tó fi da ìgbésí ayé rẹ rú lórúkọ Jésù ni mo sọ̀rọ̀ alágbára bẹ́ẹ̀ lórúkọ Jésù àwọn ọ̀run gbé wọnú ìdè bẹ́ẹ̀ gbọ́ alágbára wo ló fi ohun kan da àrìn àjò ẹ rú alágbára wo ló fi ohun gbé ẹ wọnú dè alágbára wo ló fi ohun dá ògo rẹ padà sẹ́yìn lórúkọ jésù alágbára náà á èdè e bẹ́ẹ̀ ẹ kíyèsí àná ohun kan máa da ìrìn àjò ẹ̀dá rú ohun kan náà bẹ́ẹ̀ ni a máa sọ ohun tó ti dá tẹ́lẹ̀ di ohun tó dáa mọ́ mo sọ̀rọ̀ súná yíwọ èèyàn tó rà mí ńlá ṣe lórúkọ jésù gbogbo nǹkan tó sọ ẹ́ sínú òkùnkùn ayérayé lórúkọ jésù kristi ohun náà ó dákẹ́jẹ́ lórí ayé rẹ ẹ gbọ́ ògo tá a rí yẹn ó ní agbára púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ògo ṣùgbọ́n wọn lè lo ògo lò níwọ̀n ìgbà tó o bá fún ọ láàyè láti lè gba ògo rẹ ẹ kíyèsí o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ gba ògo láyè ṣùgbọ́n ibi tá a tọ́jú ògo ènìyàn sí ibi tó ní agbára ni ibi tí ọ̀pọ̀lọpọ̀ ewu wà ni ọ̀pọ̀lọpọ̀ lọ láti lọ gba ògo wọn wọ́n kú síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ láti lọ gba ògo wọn wọ́n lọ wọ́n padà dé ṣùgbọ́n a tọ́jú nǹkan sí wọn lára ọ̀pọ̀lọpọ̀ dẹ̀rẹ́ wọ́n lọ láti lọ gba ògo wọn ṣùgbọ́n wọn ò ní agbára àti lè débẹ̀ ẹ kíyèsí ọ̀pọ̀lọpọ̀ wá lọ láti lọ gba ògo wọn wọ́n gba ògo wọn láyọ̀ wọ́n tún délé láyọ̀ nítorí kíni nítorí pé wà pẹ̀lú wọn ni ògó tẹ́ wò yẹn ibi tá a máa ń fi sí ó jẹ́ ibi tá a máa ti dẹ́pá pọ̀ pọ̀lọpọ̀ sí níjọ́ tó o bá ti tiraka àti lọ gba ògo rẹ láì dira ogun débẹ̀ bó o bá débẹ̀ ó ṣeé ṣe kó o kú síbẹ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ rí ẹlòmíràn kó ya wèrè nítorí pé ó ń gbìyànjú àti gba ògo rẹ̀ asọ́diwèrè ọ̀sọ́ gangan nítorí májẹ̀mú tá a fi de ògo rẹ̀ mọ́lẹ̀ ni wípé ìjọ́kíjọ́ tó bá ti pinnu pé òun fẹ́ gbà á ìjọ́ náà ni kó ya wèrè gbọ́ ìwọ ènìyàn tó ń gbọ́ mi ohun wo la fi gbẹ́ wọnú òkùnkùn pé ìjọ́kíjọ́ tó bá fẹ́ gba ògo rẹ ni kó sinwín àbí ohun wo la fi ń ti ẹlẹ́dàá rẹ pé ìjọ́kíjọ́ tó bá ronú pé fẹ́ gba ògo rẹ ìjọ́ náà ni kó jẹni tó máa kú mo sọ sínú ayé òun náà lónìí àní òun náà iná jó dànù níbikíbi tá a de ògo rẹ mọ́ yẹn lórúkọ Jésù àwọn ọ̀run gba ògo rẹ jáde fún ọ níbẹ̀ ẹ kíyèsí ògo ní agbára kò ń ṣe ohun tí ènìyàn dídí ń gbà bó o bá dira ogun bí o bá ní agbára nínú ọlọ́run o lè gba ògo rẹ jáde hmm, ọ̀pọ̀lọpọ̀ rò pé òun lè gba ògo òun jáde ni òun lọ sójú ogun o ò má dá o mọ́kọ̀ o mú ohunkóhun o kàn lọ síbẹ̀ lójú lásán o ò lè jáde ó ṣeé ṣe kó o kú síbẹ̀ nítorí pé o ò ní ohun ìjà tí o lè fi ṣẹ́gun nítorí pé o ní ohun ìjà tó lè gbèjà rẹ jà lọ́hùn-ún nítorí pé ò ní ohun ìjà tó lè fi dáàbò bo ara rẹ kógo bá ṣẹlẹ̀ ìwọ tó o bá fẹ́ gba ògo rẹ tó sì fẹ́ rí ògo lò ó ní láti jẹ́ akíkanjú nínú àdúrà ó ní láti ní irinṣẹ́ tó pọ̀ dáadáa tó lè fi jagun irinṣẹ́ wo dẹ̀ làwọn onígbàgbọ́ ní tá a fi máa ń jagun àdúrà ni ìwọ tó o bá fẹ́ rí ògo rẹ gbà láyé ó ní láti múra nínú àdúrà ó ní láti jẹ́ ajagun nínú àdúrà ó ní láti jẹ́ èèyàn kan tó ń fi àdúrà jagun dáadáa nítorí ẹ kíyèsí nígbà tí Dáfídì fẹ́ lọ ṣẹ́gun Gòláyátì wọ́n dira ogun fún un ṣùgbọ́n ó lóun kò fẹ́ nítorí pé kí ni ó mọrú ọlọ́run tóun tóun ń sìn ìwọ tó bá fẹ́ gba ògo rẹ ó ní láti gbọ́kànlé ọlọ́run ó ní láti mọrú ọlọ́run tóun sìn ó ní láti lè fọwọ́ sọ̀yà pé ọlọ́run báyìí lèyìn ń sìn ọlọ́run tóun sìn yẹn ló máa tọ́ lọ káwọn àwọn èèyàn tó tẹ ìgbàgbọ́ rẹ bó bá tọ̀ ẹ́ wá ní orúkọ ohun tó bá wù wọ́n ìwà tọ̀ wọ́n lọ ní orúkọ ti olúwa nítorí pé ní orúkọ ti olúwa gbogbo orúkọ á wólẹ̀ ohun ìjà olóró tó o nílò gbogbo ohun ìjà tó o nílò láti lè gba ògo rẹ òun náà ni àdúrà àti àwẹ̀ bí wọ́n bá ti lè ń gbàdúrà o máa lọ síbẹ̀ láyọ̀ bẹ́ẹ̀ ni o máa sì padà dé láyọ̀ nítorí ògo tó ń wò yẹn kò ń ṣe ohun tó lè déédéé gbà jáde o ní láti múra nínú àdúrà dáadáa kó o lè gba ògo rẹ gbọ́ ìwọ ènìyàn tó o rí àmì ńlá àṣẹ ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ sọ sínú ayé rẹ̀ rèé agbára tí a fi ń gba ògo jáde láti níbi yàrá ògo agbára tá a fi ń gba ògo jáde láti yàrá tá a di ògo wa mọ́ lórúkọ Jésù agbára bẹ́ẹ̀ ó bà láyànmọ́ rẹ bẹ́ẹ̀ ẹ kíyèsí ó ní mo sì gbọ́ ohùn kan ohùn kan tó máa tì ẹ́ lẹ́yìn tó máa fi dé yàrá ògo tó máa fi mú ògo rẹ bọ́ta tá à ní fi ṣe ọ́ níbi lórúkọ Jésù ó bà láyànmọ́ rẹ bẹ́ẹ̀ ìkẹta rèé mo sọ ọ́ àpéjọpọ̀ àwọn àgbà tí ògo rẹ̀ há mọ́ ohun tó há ògo rẹ̀ mọ́ àpéjọpọ̀ àwọn àgbà lórúkọ jésù ohun náà ṣègbédànù lónìí àpéjọpọ̀ àwọn àgbà iná lálẹ́ wù níbẹ̀ lọ rí ògo rẹ lò lọ gba ògo rẹ ohun kan máa darí ayé ni láàmú lórúkọ jésù ìran ohun tó ń jáyè rẹ lógun bí ìjì lórúkọ jésù ó dákẹ́ jẹ́ bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn jẹ́ káwọn èèyàn mọ̀ pé rere lolúwa bí o bá fẹ́ gba àgọ́ rẹ o ní láti mọ orú ọlọ́run tó ń sìn o ní láti jẹ́ akíkanjú nínú àdúrà kí ọlọ́run kó lè gbèjà ọjà o ní láti pọ ọlọ́run kí o tó lọ iná ṣáájú olúwa ó sì já àwọn ọ̀tá rẹ nu gbogbo wa ènìyàn tó retí gbọ́ mi yìí lórúkọ jésù látòní lọ iná mo máa ṣíwájú rẹ ni gbogbo ẹnikẹ́ni tó bá dìde ogun tì ọ́ lórúkọ jésù ó máa kọ ẹsẹ̀ ó máa sì ṣubú ògo ni fún baba ògo ni fún ọmọ ògo ni fún orúkọ ọlọ́run mímọ́ ẹ ṣé ọlọ́run májẹ̀mú fún ọ̀rọ̀ ìyè yìí mo níyànjú pé ó máa so èso ìyè nínú ayé àwọn ènìyàn rántí o ògo rẹ òun ṣe ohun tó kọni lọ́gbà lásán o ní láti tọ̀ wọ́n lọ ní orúkọ ti olúwa ni abiola ọmọdé lórúkọ tèmi èyí lọ̀rọ̀ mi sí ọ jẹ́ kó so èso ìyè nínú ayé tìrẹ náà fi ránṣẹ́ sáà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó o nífẹ̀ẹ́ sí ògo ni fún wọn náà lọ rí ògo rẹ gbà lọ rí ògo rẹ lò jésù olúwa wa àmín.